الحمد لله العليم الحكيم والصلاة والسلام على الرسول الكريم نبينا محمد وآله وصحبه أجمعين ọ̀rọ̀ àti ìbéèrè bákan náà àwọn àròyé díẹ̀díẹ̀ tó súnmọ́ kí ó máa rùn lórí ọ̀rọ̀ bó la ṣe pín ẹran iléyà. al-ubhiya ẹran iléyà ní pípa èyí tó yẹ ká mọ̀ ni pé ó lẹ́tọ̀ọ́ ọlọ́run ọba ó ṣe lẹ́tọ̀ọ́ ẹni tó pa ẹran ó lẹ́tọ̀ọ́ láti jẹ ń bẹ̀ bákan náà ó ní ẹ̀tọ́ ó jẹ́ àṣẹ látọ̀dọ̀ olúwa kó àwọn aláìní jẹ bákan náà kó sì tún wo àwọn tó ní bùkátà sí ó túmọ̀ sí wípé olúwa allah subhanahu wa ta'ala gbà tí ń ṣàlàyé bóòlù yẹn ṣe pín ẹran iléyà ó kọjá oyè àlùmọ́ nábì onífàkúlù minha ẹ̀jẹ̀ ń bẹ ẹ̀jẹ̀ ń وأطعم البائس الفقير كاسفون تلك ẹni tí nǹkan yẹn hàn ọ hàn lójú ẹ pé á ẹni yìí ẹni tí ò rí jẹ ni. alfakir ẹni tó tún jẹ́ tálíkà bó tiẹ̀ jẹ́ pé òun gbà míì ó lè máa hàn lójú ẹ amóhun náà ò rí jẹ àwọn aláìní ẹ̀rí alba'is tẹ̀ ó tún lé inú àyà mi inú suratul hajj náà olùwà ní fakulu minha ẹ̀jẹ̀ ń bẹ̀ wà á fàáyìmú alqani'a walmu'tar ẹ fún àwọn mí bẹ inú àwọn aláìní ó láyọ̀ ọkàn kò ní béèrè ṣùgbọ́n ó ní bùkátà síka fún un bẹ́ẹ̀ ni wal mu'tar ẹni tó ṣe pé òun ò ní ṣùgbọ́n yóò béèrè ẹ̀pẹ́ ẹran ni ẹran ọdún kọ́ à ń retí ẹran o ìran méjèèjì òun náà ni àṣẹ olúwa wá wípé ká fún nínú àwọn aláìní ìgbà tó lúwọ wá ṣàlàyé ìgbèléke wípé báyìí ni kẹ́ ẹ pín ẹ̀yin ẹ̀jẹ̀ dédé báyìí nínú àwọn àánú tọ́lọ́wọ́n bá ṣe fáìlì ọmọ òjíṣẹ́ ńlá Muhammad òun lélẹ́yìí torí pé kò sí gbèlékè ọ̀dà ẹ̀dá sí méjì ẹ̀yìn ẹ̀jẹ̀dá kan ní àwọn tálíkà ní ẹgbẹ́jà kan fún ẹ̀dá sí mẹ́ta ẹ̀yìn ẹ̀jẹ̀dá kan àwọn aráalé tí ó wà kíyìn aládùúgbò ẹbí ẹ̀fún ìdá ẹlẹ̀ fún wọn ìdá kẹta fún àwọn tálíkà gẹ́gẹ́ bí ọ̀gọ̀rọ̀ àwọn apá kan nínú àwọn olùmọ̀ tí wọ́n lọ bí eléyìí òun náà kìí ṣe pé ọwọ́ pọ́nbélé báyìí nínú ọ̀rọ̀ ọlọ́run abọ́rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad ibẹ̀ ló ti bí ìgbìyànjú àwọn olùmọ̀ wípé ọ̀nà tó súnmọ́ òun náà ní kéèyàn dá sọ́nà mẹ́ta apá kan olùmọ̀ làwọn tó fẹ́ pọ̀ jù gan wípé ká mẹ́ta ẹni tó ní kó jẹ́ ìdá kan kó fìdá kan lẹ̀ àwọn ará àdúgbò àwọn ẹbí ìdá kẹta kó fi ṣe sàárà eléyìí òun lọgọrọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n sábà láwùjọ wa ẹlòmíì kó ló lè dá sí mẹ́rin kó ní ẹyọ kan òun jẹ ńlé ẹyọ kan àwọn àlejò tó ń bọ̀ wá kí àwọn ẹyọ kan òun fẹ́ mú àwọn eléyìí lọ sí ọ̀dọ̀ àwọn ará ibiṣẹ́ òun ẹyọ kan yòókù yóò sì lọ fún tálíkà ẹlòmíì ní rárá mẹ́ta ni sẹ́rí èyí tó kàn pàtàkì níbi ọ̀rọ̀ yìí òun náà ni pé èèyàn gbọ́dọ̀ sọ pé nígbà tó yẹ olúwọ̀ ṣàlàyé pé báyìí ká ti pin kọ́ gbogbo ẹ̀ a èèyàn ti ṣe àṣejù o kò ní ẹran líya tó ń ẹfẹ́ nìkan òun àtàwọn ìyàwó òun àtọmọ àwọn làwọn máa ń jẹ àṣejù ti wọ̀ torí pé ntọ́lọ́wọ́n bá wí ni pé fákùlù mi ní ha ẹ̀jẹ̀ ń bẹ nínú ẹ̀ ẹ̀ nǹkan méjèèjì yìí ló pàtàkì níbi ẹran léyà àwọn èèyàn wá ní tálíkà gbọ́dọ̀ bẹnu wọn aláìrípa aláìní èèyàn gbọ́dọ̀ ṣe ìgbìyànjú wọn tó káwá kò wá síbi èèyàn ṣe jẹ́ yóò lọ aládùúgbò yóò ní ẹbí yóò lára sípè bóyá àwọn ará abiṣẹ́ bóyá àwọn ọ̀rẹ́ bóyá àwọn tí wọ́n wá kí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ pé ìpín mẹ́ta yìí ò dáa bó sì jẹ́ mẹ́rin náà ni kódà ó sì lè jẹ́ méjì kódà ẹni tó pẹ́ náà yà á rè mú díẹ̀ ń bẹ́ẹ̀ pé ẹ kàn mú díẹ̀ láti fi yòókù ṣe sàárà ó sì lè mú bẹ́ẹ̀ kọjá pípọ́ ní eléyìí ń tọ́jú ẹ̀ dọ́dọ̀ ń mà á mà tọ́jú ẹ̀ di àwọn àsìkò kan ẹ̀yàn ẹgbẹ̀pá mọ́kàrà máa jẹ́ díẹ̀díẹ̀ ìdá kan ẹ̀já máa káwa náà jẹ́ ká fi sọdún láìpẹ́ yìí ìdá kan ká fún àwọn tálíkà ìdá kan ká fún àwọn aládùúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n o ń bẹ nínú àwọn olùmọ̀ tí wọ́n ní èyí tó dáa jù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ abdullahi ibn abbas òun náà ní ká pín sí ọ̀nà mẹ́ta tí a ṣàlàyé síwájú yìí òun náà ló fẹ́ gbajúmọ̀ gẹ́gẹ́ bí ṣùgbọ́n léyìí kìí ṣe pé dandan nígbà míì kọ́dé yẹn lè rí wípé ẹpin sí mẹ́rin ìdá kan ti tó èmi yòókù ẹpin fún lágbájá pàápàá jùlọ ọ̀kan náà olùmọ̀ ní tí ẹni tí ó pa ẹran tó bá ti jẹ̀wọ̀n bá díẹ̀ èyí tó lóore jù ní kó lè pòun fún àwọn èèyàn pàápàá jùlọ àwọn tálíkà níbòmíì wá ní tálíkà lè pọ̀ níbòmíì kọ́ máa pọ̀ níbòmíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lẹ̀ lómi ò ní rẹ́ni fún ni ẹlòmíì sì ní àwọn tó fẹ́ fún pọ̀ ju ntí ó pa gan lọ irú ẹni báyìí tó bá láyọ̀ ọkàn tó bá ti mú díẹ̀ ah ọlọ́run ilé ayé náà lọ́ọ́ ha lóṣù ha kì í ṣe ń tọ́ fẹ́ jẹ tẹ́ fẹ́ dín tẹ́ fẹ́ sè lọ́kàn ọlọ́run wala dima'uha kì í ṣe pé káì ẹran yìí ní ẹ̀jẹ̀ ẹ̀wò bí ṣe ń sàn ó bá rí adúrú ẹ̀jẹ̀ tó jáde kì í ṣe yẹn walakin yanaluhu taqwa minkum ìbẹ̀rù ọlọ́run àṣẹ ọlọ́run ìfi nǹkan yìí ṣe ìsúnmọ́lúwa òun lọ́lọ́run ọba fẹ́ lò nínú ìgbìyànjú yìí abẹ́olúwa kọ́mọ́sàgbà nígbìyànjú fẹ́ni kọ̀ọ̀kan wa wallahu ta'ala wa alam wa sallallahu wa sallama wa baraka ala muhammadu wa alihi wa sahbihi ajma'in.